in tó torí ẹ̀ dá wa nu ẹ̀sìn ò ní bá ṣe pẹ̀lú ó lówó ẹ̀sìn ò ní bá ṣe pẹ̀lú pé ó bímọ nígbà mo ti ń sin lọ́hùn o ìgbọ̀rọ̀ mọ́ lówó nígbà mo ti ń sin lọ́hùn ìgbọ̀rọ̀ mọ́ jẹ́ pẹ́sẹ́ǹtì hmm. nígbà mo ti ń sin lọ́hùn ọmọ mi lọ́gbọ́dọ̀ pọ̀ jù nígbà mo ti ń sin lọ́hùn èmi òwúrọ̀ mọ́ ṣe fọ́ọ̀sì hmm, àṣẹ ọlọ́run ni tó torí ẹ̀dùn kálukú ṣùgbọ́n èrè rẹ̀ wọ́n fi òun sígbà tá àbà sí mọ́ tọ́ba di ọ̀run lọ́lọ́run ti kọ́kọ́ ròyìn àwọn mòmìnir nínú àlùkò alladhina yu'minuna bil ghaib àwọn tí wọ́n gba tí wọ́n ò rí gbọ́ wọn ọ̀rọ̀ lọ́hùn wọ́n gbàgbọ́ wọn ò rí sáré wọ́n gbàgbọ́ wọn ò rí sọ́gbà ìjàmọ̀ wọ́n gbàgbọ́ wọn ò rí ní tí ọmọ lẹ́yìn ikú wọ́n gbàgbọ́ ìgbàgbọ́ ìwà ń darí wọn láti máa ṣèfẹ́ tọ́lọ́wọ́n bá ṣe kíni o ti ń fẹ́ jẹmọ́ra tá a bá wo àwùjọ lónìí ó ń kálukú ń sáré káàkì wípé ìfọdẹ̀wọ́ ìfẹ́wà láwo yọ̀ọ́ bọ̀ wéṣù kí lọ́wọ́ àṣepá gbogbo táṣe fọ́ náà kì í ṣe ń tó le tá a bá parí iṣẹ́ ìtàn pẹ́pẹ́ yẹn làá fi ṣe ṣùgbọ́n bàbá ṣe àgbọ̀dọ̀ yọ nǹkan kú mbẹ ọ̀ jẹ ni ó ní à ọmọ níyẹ. kódà ó jẹ egun ẹ̀ mọ́ ọ̀rọ̀ yẹ kọ́ lélẹ̀ yìí. ọ̀jẹ̀ tí yẹ ti gbogbo ẹ̀ ń yo tó bẹ́ẹ̀ wọ́n mọ̀ nípa ìsìláàmù rẹ tó ló ń ṣe yìí ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ yọ ọ̀rọ̀ gbala ní sọ́ra rẹ̀ nínú ìsìláàmù wa ìtọ́lọ́ ń fi ránù bá dẹ̀ ń wò bá ṣe ń kẹ̀ẹ̀dà tó bẹ́ẹ̀ ni ó sì máa mókè bákan náà ní máa ń júwe pé ọlọ́run nífẹ̀ẹ́ èèyàn àwa ń bọ̀ àwọn ọlọ́run ọba nífẹ̀ẹ́ sí jù á ní àwọn òjíṣẹ́ kò sẹ́ni tọ́lọ́ nífẹ̀ẹ́ sáwọn òjíṣẹ́ láti orí ẹ̀nà sàrásálàm tí láti orí ẹ̀nà bí àwa Adam tí dórí ẹ̀nà sàrásálàm jàmáà ọlọ́run nífẹ̀ẹ́ àwọn òjíṣẹ́ tí ìfẹ́ lè ṣe fẹ̀ kéke ẹ̀jẹ̀ wa wò wọ́n sọ́lọ́ wa mí wọ́n wò. Hmm. jaa fil musnad imam Ahmed wa fi sunan ìdàmù tímìrì min hadithi Sa'd bin Abi Waqqas ó ní mọ̀lọ́bọ́ sọ́sọ́ ìjọ kan mọ́ ní ya Rasulullah ayù nẹ́ẹ̀sì ashaddu bala'an àwọn gan ni àdẹ̀wò wọn pọ̀ jù láyé tọ́lọ míwò ànábì ní ó kárí al-anbiya àwọn òjíṣẹ́ rẹ̀ ní o bó ṣe fẹ́ràn wọn tó ànábì bára fi ṣe dánú o àní tààlà tààlà àdẹ̀wò kan jù tọ́lọ mì nímì pé ha ọlọ́run ò tàmà tó fẹ́ ké sí eléyìí wá pọ̀ dànù mi àwọn ànábì ọlọ́ni àwọn àfáà ní ẹ̀mẹ́tì ìlọ́mbẹ̀hún ẹ sọ fún àwọn àdámà wùlídà àmà níjọ wọn ó bí wọn bí láfọ́jú ni bí wọ́n bí èèyàn láfọ́jú tọ́wọ́ fàtí fi ń ronú òdì ìsọ́lọ́run ẹ sọ fún pọ́lọ́run ò nífẹ̀ẹ́ táwọn ànábì rẹ̀ kò sì sí gbogbo ohun tó ń ronú àdánwò òun tàwọn ànábì jùlọ ìkẹ́ni tí wọ́n wá bí yàn lárọ̀ tẹ́yìn òrìrì nǹkan farabalẹ̀ náà gbogbo ń tó rí ọmọ rò nínira lórí àdánwò yẹn ìtọ́lọ̀ ń ṣe fáwọn ànábì rẹ̀ wọ́n ní bàláwùlẹ̀ àbíyà fọ́ọ̀kọ̀ bàlá ìmáà wùlídà àmà ọmọ àkọ́ gbogbo ń tó téèyàn lè máa rí láyé òun tó báyìí bó olùmọ́tàlá ní Ghana òun á náà ó mẹ́ra bọ̀. ọlọ́njọ́. mo dẹ́wọ́ ọ̀kọ̀jọ́ fún látọ̀ ni ẹ wá lábẹ́ wo ti bẹ́ẹ̀ náà nǹkan hmm. ẹ bẹ́ẹ̀ ṣe wò mí yìí wà láti mo ṣe lórí tí n sun ẹbí pọ̀ wọ́n sà fi bí sún mi mi kọ́dà nínú ẹbí mi ní ẹtú kọ́ bá mi lọ́dọ̀ ìjọba nínú aṣẹ́dùn náà sì bàlá ẹni ọlọ́run míwò jùláyé ọ̀dà ọlọ́run òbí mọ ọmọ tó wà bí ọlọ́run ó ṣe kẹ́tì ẹ̀kọ́ náà wá ṣe ṣé bó bá ṣe náà ṣe wà àtọ́ mẹ́màá báyé lọ ni ìyìn tó yẹ kí inú èèyàn máa dùn sí ni pé gbogbo ẹ̀ bó ṣe rí olè tó olópin hmm. wọ́n ní kí lòpin rẹ̀ ìgbà tí ń bà sí mọ́ tí mo wà ń bi tí ti pẹ̀lú sùúrù àti ẹni omi mọ́nà ìbọ̀kọ̀ mọ́lẹ̀ ẹni ọkọlẹ̀ onáàfilélẹ̀ ẹni ọ̀rọ̀kọ̀ onáàfọkọ̀lẹ̀ gbogbo àwọn tí wọn ò tó súnmọ́ pálọ̀ wọn lónìí lánàá ṣe bí àwọn èèyàn tí ò tó àní ọlọ́dájọ́ pálọ̀ lẹ́nu sebi táwọn èèyàn ò tó dúró ní òde fẹ́ǹsì rẹ̀ ṣe bí ní ń ni a fi ń ṣe ma ṣe gbá bọ́ọ̀lù nù gbogbo gbáàrì rẹ̀ ní fi bọ́ọ̀lù fọ̀tá. ta ni ó kò sẹ́ni tó lè sùn bẹ̀ gan. mo wọ ìrìn àwọn ẹnìkẹ́ ìmọ̀ kúrò jọ. kò bá gbà mú. àló tiẹ̀ wá rere ààrẹ ìwá ni o tó nìkan wá ni o kò wá sáso bọ́ọ̀lù bá ti fi ọmọ àbọ̀ tó ọ̀sá tàn sórí ọ̀nù ọlọ́run ànábì ni ẹ lọ mú lọ aṣàdùn nẹ́ẹ̀sì bala alambia àwọn tó lọ ń fi àdánwò kàn jù láyé àwọn ànábì ọlọ́run ni ọjọ́ náà wá gbé kalẹ̀ agbàwìn ẹ̀ náà ni wọ́n ti fi sàánú náà ni àwọn ń jẹ́ lé ní èjì ẹ̀ta gbèsè dídé ọmọ òyò ọkàn yọ̀ọ̀bá rẹ̀ ní kankan ọlọ́run bí ló fi kàn ní ìhó kò fi kankan kọ̀ nínú tó fi kan tí ẹjọ́ rẹ̀ jù ọ lọ. àríbì ni tó o bá ti gbọ́ yé pé àwọn ànábì ọlọ́run àwọn ní àdẹ́wò wọn pọ̀ jù jẹ̀mọ́ra bí ànábì ṣe dá a tó yìí tá a lọ́yọ̀ lé ó ní ẹ ṣe rí gbogbo ní tẹ́ǹtẹ́ ń sọ tó wọ́n jẹ́ pé wọ́n àdẹ́wò mi ọba ká ànábì mi ànábì mi ọmọ pé ojú òórì kí àwọn ti ẹbí mi làdẹ́wò mi wọ́n ṣe bí ṣe bí ṣe bí wọ́n ṣe bí délé àná wọ́n ti gbàyàwó lọ́wọ́ mi wọ́n ní ẹbí kókó wọ́n ṣe bí ṣe bí wọ́n ṣe bí délé ilé iṣẹ́ wọ́n ti gbé mi kó mi níṣẹ́ ah. kẹ́kẹ́kẹ́ àwọn àbẹ̀rẹ̀ pé ṣé èmi àti ẹlẹ́ alárẹ̀ bíi mọ́ká ẹbá fábílì rẹ̀ ni. nǹkan ni àti ẹ̀rù dáwì ọmọ náà ni ọmọ dàbí ọmọ ọmọ ní kú mẹ́ta ló ń bí mẹ́ta ti kú mbẹ́ kó kú mẹ́fà ọlọ́run jẹ́ ẹ̀kọ́ kú mẹ́ o mẹ́rin àbíbí kó ah, ní méje ni mélòó ni ó kúkú lójú rẹ̀ ọ̀nà ẹ̀yọ̀ kan ẹ̀yọ̀ kan ló kú tún kọ́ wọ́n wọn fà sọ kó kòtò oṣù mẹ́fà náà lọ lẹ́yìn ànàbí tuntun lọ bá nàbí tọ́ba ni tọ́mọ ni ẹnìkan ni ẹwà ẹwà tọ́lọ́ bá di ẹ̀kọ́ ibi sánàbí yìí náà wọ́n mọ̀ pé àdẹ̀wò jádẹ̀wò lọ ẹbí ah, ń pa mí àmì àhà wọ́n àfàrẹ̀ balẹ̀ jálọ̀ àti ti sàrọ̀ àìṣà. ìsúfìrì lè kó lè mú sí ibà tẹ̀ wọ́n tajà ládàá. واعلم بأن المرء غير مخلد واعلم بأن المرء غير مخلد ìyàwó Aisha ń sọ wípé àwọn máa ń lórí bí oṣù kan nínú ilé ànábì tí ó jẹ́ pé àwọn ò ní gbáta yọ́nà gbèlè pé èsì kan jáde kò ní sí agbára ọ̀dẹ̀ àbí ìyàká kí lẹ wá ń jẹ mo ní àlẹ́ aṣọ àdáni omi àti támúrù. oṣù méjì fóṣù méjì lẹ́ntọ́lọ́ nífẹ̀ẹ́ sí ju fóṣù méjì lẹ́ntọ́lọ́ nífẹ̀ẹ́ ju gbogbo ẹ̀dá lọ pátápátá. sallallahu alaihi wasallam ọlọ́run lè ṣe dínú. gbogbo jẹ́ ìṣọ́jú rẹ̀ jẹ́ ìṣọ́ tèmi tí a bá kẹ́rọ̀ rẹ̀ jì máa ń ṣe mí. ìrìn ògbóró àlejò ànábì ànábì kan sọ nǹkan ní. ọ̀jà rẹ̀ sí ìrìn àbá mi sèwúd wọ́n wọ́n sọ sàlám wàhùwà yú akú kàmá yú akú rọ̀jùlẹ́yìn mi nà bẹ́ẹ̀ ni gbàmọ̀lẹ̀ gbígbẹ̀yìn ní agbára wọ́n fọ́sọ̀ ẹni tí wọ́n àdúgbò bí pàtí èèyàn ṣọ́ọ̀kì báyìí ni ọwọ́ ni ànábì kí ni kàràtí wọ́n kàmọ́ yíwá kọ̀rọ̀ sẹ́yìn mi náà àti gbígbẹ̀ yìí dọ́bù rú bàtí máa ń sàwọn ilé o àbí torí pé wọ́n dọ̀bù ẹ̀sẹ̀ fún ọ ni àti bí àjálù bọ́ọ̀lù ti sàwọn ànábì rẹ̀ nù ìyí tí bá ti ń sẹ̀yìn dọ́bù rẹ̀ ni wọ́n ń sàwọn. malam yusuf مما ترى بمصيبة هذا سبيل لست فيه بأوحدي هذا سبيل لست فيه بأوحد Oní ẹ̀wà ẹ̀wà ẹ̀wà gbogbo tí ẹgbà wọlé yìí yìí pọ́bárì ní jẹ́ ń sọ. Ọkọ̀ bí ọba rẹ̀, ogún lé ogún lóko, wọ́n ní sí mi, bí mo rí bí mo mọ̀ rí, bí ó kẹ́kẹ́ kẹ́kẹ́. A wà bẹ́ẹ̀rẹ̀ pé ìsinmi ṣe o. Mm, ìjọ ọkùnmọ̀, ìjọ ìjọ àápa imọ́ lẹ́ni àti bá ní ìjẹ́ tí ẹ tó bá wọn. wà ìzà zakarú ta muhammadu wa musabahu fàzukuru masabaka bin nabiyyi muhammadin. فاذكر مصابك بالنبي محمد ìwọ tọrọ mọ̀ rẹ́kùnrin òbí ní kí ọmọ bí àdẹ̀wọ̀n sí tẹ̀gbẹ̀ẹ́ta nẹ́bí ẹ̀yìn ẹ̀lọ́wà o ìwọ́ tó lébi ní pọ́ọ̀lù òfin ní ìṣẹ́ náà mọ́lọ́rù jù islam lẹ̀ bí àdẹ̀wò ìṣẹ́gbẹ̀ títí ànábì ẹ̀yìn ẹ̀ lọ́wọ́ o ìwọ́ tó ọlọ́kẹ̀rin ọ̀balẹ̀ ogun mẹ́rin lọ́ba lọ rí ogun mẹ́rin lọ́ta kójọ náà sẹ́nìkan lè tó bẹ̀ kọ́ wá wájú ìsàyí kọ́yìn àbẹ́ sí ìjọba ọ̀bọ̀ wọ́ran ìjọba tí ó bọ̀ ọmú ìmẹ́ta sẹ́nìkan bẹ́ kọ́ ọ̀kan máa kàn máa wọkọ̀ lọ nígboro kó sì mú kókó bo gíláàsì ọkọ̀ rẹ̀ tọ́lọ́pàá mẹ́mẹ́ tí ó gbọ́ ayé mẹ́mẹ́ yóò sì máa wò báwọn níjọ́ náà lọ́hùn ní tí ẹ fojú ànàbí rí ọkọ̀ já ní tí kálukú à yìí. wòlé dayà tí man àṣàyà tí máa ta àbí máa sọ̀lù aláìhí wá sàlìmù tásílì ìmá sọ̀lọ́lá àlọ́sọ̀lá. ànábì wa ń bá gbogbo àwọn àlámẹ́rí yìí wẹ́rẹ́ wẹ́rẹ́ àwárí kankan nínú àdẹ̀wò títí ọ̀gájú ti a lọ. sọ̀lọ́lá àlọ́sọ̀lá. jẹ̀máà àdàbí ìsá tẹ́ ń pè ní jésù ebọ́ wá tó ayé ṣe ní bọ́ọ̀lù ń ṣe ràn sáyé sọ yọ lọ́tà. Hmm. àtàyè ṣe tún lọ́tà. ayo wọ́n lé kí wọ́n lé débi pé ó kú òlàyé fún ani. ẹni ìṣe aburú wá ń ṣe yí aláburúkọ ọlọ́run ti ọwọ́ rẹ̀ jókòó rẹ̀ àbíọ̀ jókòó rẹ̀ hmm. àwọn ọlọ́run jókòó rẹ̀ wọn gọ́ ó ti ọwọ́ rẹ̀ láà etí afọ́jú àbíọ́là ojú afọ́jú wọn wọ́lọ́là etí onínáǹkan ọlọ́là onígbàkà àkọ́lẹ́yìn. àríkọ́tà kó láyé ni jẹ̀máà sọ yẹ kó rí bẹ́ẹ̀ anabi ayub ó sàárẹ̀ fún 18 years ọdún méjìdínlógún nù tọ̀rọ̀dà ara lẹ́kọ̀ọ́ ara àtàkọ̀ ẹnà kò ìyàwó anabi ọlọ́run ọwọ́ adẹ́ntì lọ sọmọ ọ̀dọ̀ nlé onlé yóò bá ń fọṣọ yóò bá ń nulẹ̀ yóò bá ń dáná ìyìn tí a bá wá fún bẹ́ẹ̀ n'i ó fẹsẹ̀ fi wá jẹun àti ọkọ rẹ̀ lórí ààrẹ ìyàwó ànábìfẹ́ nítorí ọsọmọ ọdọ. lẹ́ǹtọ́ ló ń fẹ́ràn jù nínú gbogbo àwọn ẹ̀dá tí a jọ ló gbà. ẹlẹ́rìí àfẹ́ wá wọ́n sísọ yìí wọ́n bóde wọ́n dàjà kí ló dé wọ́n dàjà ebi pọ̀ ebi òní máa bá lọ báyìí mo ti kú òní afọlọ́fọ́ mo ti kú òní polítì ọlọ́sọ̀gbọ́n mọ̀ wà báyìí sùúrù lẹ́yìn kọ́lọ́rọ̀ ọ̀hún ẹ wò ó òní láti rí yóò tù ú kí ló dé. Ah, gbogbo ìjọba ni wọ́n gbọ́. kí ló kí la ṣe. àfihàn ọmọ mi ọmọ báyìí lárí. la ilaha illallah muhammadu rasulillah sallallahu alaihi wa sallam. àkí ah, aláwọ̀ búbọ̀ gbogbo wọn ló ti dàgbà á di ẹ kírun kírun kírun kírun hmm. ẹ ẹ jẹ́wọ́. oúnjẹ oúnjẹ àárọ̀ bàtọ̀ sàn. ẹ ẹ ṣé bá náà lọ́wọ́ àròrò ẹ jẹ́wọ́ kí ló tó báyìí. ló tó báyìí ẹni tí wọ́n rántí gbogbo. ṣèbí rè ọdún kẹta ni kèrè iṣẹ́. ọlọ́njọ́. Sùlẹ̀mọ́n tó lọ́sùn lẹ́yìn náà kèèkọ́lé ṣébí ṣe máa wọ́n jì èmi ò ṣe máa o jàmáà níbo la bá a lọ gbogbo ẹ̀ náà pàtá níbo náà wọ́n rù sí. kò lóbónú sáwà yín tọ́ láti sàlámọ́tò Kòlógún ni ó ń sá wá ń tọ́ láti sálà màtò hó. Ẹ sọ fún ẹ, yàwó mánà àlà àálàtì ní àdìbà àmàhàmúlù. Yàwó mánà àlà àálàtì ní àdìbà àmàhàmúlù. Gbogbo tí wọ́n lọ tara obìnrin jáde láyé, hmm. bó ṣe rí kọ́ máa bọ́ àdánwò eléyìí, wọ́n lébi bẹ́ẹ̀ lu ọlọ́wọ́ òjòdì ọkàn dọ̀tí. Fáìn, ìtòsí ẹ̀fẹ́ ń ṣẹlẹ̀. Wọ́n ní kò kẹ́sílẹ̀ òun náà lò túkọ́ sí wọ́n ní tàbí bímọ jù ọ̀nà àmà ìyá bàbá jù. olùbọ̀nà ń sá wà ń sá wọ́n ní lẹ́wọ̀n tó ń pìkọ́ oníkàlọ́là ọkọ̀ bọ́là jẹ́jọ oníkàlọ́là wọ́n mọ̀ pàbó ẹyẹ oníkàlọ́dẹ́rẹ́ gbogbo tí ó bá ti ní ọ̀rọ̀ obìnrin ti jáde láyé ó ṣe ní ọmọ ọbọ́nú ọ̀dẹ́wò kan kó tó máa bọ́nú eléyìí ọmọ bọ́nú rẹ̀ ẹ̀sọ̀ fúnfún ẹ̀yà ó máa ní àlàálà tí ń adébà máa hàmúdù ṣẹ́ṣà ẹ sọ pé ń jọ kan bọ̀ bó ṣe rí orí wó ègbè kan náà ni. ìta aláǹlẹ́ta aláàbìsírí tọ́lọ́ ìmọ̀ yìí ṣé tó bá dọ́dọ̀ wa ṣé torí pé kò ní ìjẹ́ akú àbá àtayọ ń tọ́lọ̀ wọn bá fẹ́ ṣe fún wa ṣé la fi le. ẹbí ẹ tí ẹ ti ní kí ni ẹ ti ń ṣe mọ́. bàbá olówó páàkì ọkọ̀ eight hundred and fifty million síwájú ìta wọ́n wá lọ sùn sọ ẹ̀kọ́ kò sùn. kọ̀ọ̀yẹ́ kọ́kọ́ twenty four hours twenty four hours àwọn èèyàn wà. alẹ́ òkè ẹ̀sẹ̀ abimọ gbogbo ẹtí mẹ́fà rẹ̀ gbogbo wọn. lọ́kọ̀ ń borí rẹ̀ ṣe pé sí. sóòní ṣé ní oníjọ́ ọ̀dàgbà sí. inú oníjọ́ ewu inú oníjọ́ yọ̀ ọmọ wa ń kó oúnjẹ ọmọ wa oúnjẹ ọmọ eléyìí eléyìí kọ́kọ́ wà eléyìí kọ́kọ́ wà so ó jẹ́ in tó jùrù jílà láàrin ìyàtọ̀ lọ́wọ́ bá subhanahu wa àníbí wa ní fún mọ̀sánìkún táà bá ti kúrò lórí àwọn ànábì ọlọ́run ẹ tó bọ́ sórí àwọn ẹni rẹ̀ ẹ ń bá tún ti ń súnmọ́ lọ́run sí bí àwọn ànábì rẹ̀ àdánwò tiẹ̀ ní ó tó pọ̀ lọ. kò ní fún mal amsal fal amsal a wà máa bọ́ sínú ìgboro. lọ́dọ̀ àwọn irú gbóòrùn hmm. ẹ̀sìn páyọ̀ ọlọ́run sí àbọ̀ sáàrin àwọn òṣìṣẹ́ ìjọba àbọ̀ sáàrin àwọn olóṣèlú àbọ̀ sáàrin àwọn arọ́jà àbọ̀ sáàrin àwọn eh, súdẹ́ǹtì hmm. ànúbí wa ní yúbútàlà rọ́dùn alá hasabidi ni ọba adẹ́dọ̀ ma wá dún kálukú yín wò bẹ́sìn rẹ̀ bá ṣe tó hmm. fa ìkánà fi ìdí ni yìí sọ̀lá àbàtún tó bá jẹ́ pé ẹni yìí ti dàgbà nú ẹ̀sìn ó ti tẹ́nu ọlọ́run débi pé ọlọ́run èyí tó kìrì pé mo kàn bí ọ pé kó ọmọ ìṣẹ́lẹ̀ ẹ̀rẹ́ ìyìn lè padà mo ti gbọ́ ọyé ìwọ lọ bẹ́ẹ̀ ní ọ̀rọ̀ mi irú ohun tó ń torí bá ń zida sí ìbàlá yìí hmm. sádẹ̀wò rí ọba dé tí ó ju tẹlómi lọ hmm. tòró náà ju ẹlòmí lọ nínú ìsúnmọ́ lọ. ni ó. sí ìbàlá yìí. ẹ Àmàgbó. Yóò ṣe máa wí ní wí o. Ijó ní ìta sọ pé ó béèrè béèrè kan ó ká gúlé wò lẹ́nu pé ọdọ àmọ́gbọ́. Ṣé tí n bá màgbó ságbo ilé mu ti ṣe mí kú? Ìyá ọlọ́run ti sáàbì. Ọlọ́run tí ó sáàbì hun tí bá ń da pé ṣé kò lè mú. Nǹkan ìkó. Ààrẹ ìkó. Ẹ̀sí kílẹ̀ ló bẹ́ẹ̀ rọ nǹkan sí lẹ́nu lójú orin yóò di ẹ̀hù. Èèmọ̀ ni o, èmi ti ká mọ́tò kápún tó fẹ́ fún mi ọ̀dọ̀ náà rè mọ́jì ní kèfèrí o kápún mo tó fẹ́ ṣe sí ọ̀tẹ̀ o ah sáwọ́jì ní kèfèrí o àánú òun o ọ̀nà wàyí ń kánà sí ìdí nìyí rí kọ̀tún ẹn tó bá jẹ́ wípé ẹ̀sìn rẹ̀ fìdí múlẹ̀ dáadáa hmm. ẹ̀mí rẹ̀ ò yí bá dẹ̀wò ọlọ́ni ti bá fẹ́ dẹ̀wò ẹ̀ tún wo bí mo tún ṣe ń fi ìkẹ́ distinguish láàrin wọn kò fífà ni èmi ọlọ́wọ́ bá ní ẹ̀mẹ̀rẹ̀ká ṣẹ̀rẹ̀lẹ̀ ibi tí mo fẹ́ dẹ̀ sí ìlú wọn ẹjọ́ ọmọ jẹ́ ẹ̀mí jìlójú wọn tiẹ̀ wọ́n bù jẹ ní o yọ ọkọ̀ọ̀sẹ̀ rẹ̀ ní o ẹ̀sájì ọmọ ẹyọ bó ṣe ní òtútù gbóná ṣe tára gbóná díẹ̀ àṣọba ń fi ilẹ̀ ọtí bí wákàtí kàrẹ̀ fúnra gbóná ah, èmi náà fi ìlì kíní o ṣe ọlọ́mọta àdó irú ẹ̀tọ́ ní tí ó tún máa kíbe bí ẹ ń pé tiẹ̀ gan ló tún ju tẹlómi lọ ẹni tó bá jẹ́ wípé tọ́lọ́ ń bá fi bí ijọ́ kẹpa ìsọkúsọ ni wọ́n máa sọ ọlọ́ra ẹ̀mẹ́jà fi bí ijọ́ kẹpa ìjà tó sànù rẹ̀ àrùn tẹ́ bẹ́ẹ̀ bá àdánwò bọ̀tàdánwò rẹ̀ ni o àjẹ́ wípé téèyàn bá rí pé àdánwò òun iye òní àti àwọn fomi fi búrẹ́dì kú alómi ọbẹ̀ hmm. ah, ọba tó tóbi ọba tó kàǹkà ọba tá nẹ́bì ń sọ fún wa pé ìdá àhábà lọ́wọ́ kọ́ ọmọ ànábì ní ìnà ìbámọ̀lá ajírí máa ìbámi ìbàdà tí wọ́n bá ní bọ́ẹ̀sì ẹ̀yìn ó ṣe tó ń wájú ọlọ́run rè ẹ sọ fún pé bàdàwó rẹ̀ bá ṣe tó ní o. wà ìnà látara ìdá àhábà kọ́ ọmọ ìgbìtàláwọ́ ń bá sì nífẹ̀ẹ́ àdánwò ní máa fi kàn wọ́n láti fi mọ̀ pé àwọn ẹni ìní rè láti fi sọ fáyọ́ wípé àwọn ẹni ìní rè ànábì ní fámọ̀ràn rọ́bì àfàlàwò rírọ̀ ẹni ọba yọnu ó kú oríire yọ mọ̀ jìrì tọ̀pọ̀ o wọ́n máa ń sẹ́kì tọ̀fàlàwò sáà ẹni tí bá ń fìbínú pàdé àdánwò ọlọ́run ẹ̀sọ́ fọpọ́lọ́ lónà òun náà padà bínú sí tẹ́lẹ̀ mi bá sọ gbólóhùn ó tí máa ṣe òṣèlé ìdá o. láìlá. ó sì kábà méjì ọdẹ́wò yìí. ìyẹn ọlọ́run náà. ẹ́ láìlá ìlàlá. wọ́n pọ́ màmá mù. àìsàn ìmáàmù jáde. sọ́mà gọ́ọ̀mà kan ọba lójú ẹkún. láìlá ìlàlá. ọ̀rẹ́rẹ́rẹ́ ti bá rí. Hmm. ẹ̀ẹ́dọ́ ní kúlà yẹ́wó mi. wà fi ṣàṣàn. Ah, ọlọ́mọ kàǹkà o. Ah, ọlọ́mọ kàǹkà o. ọba tí máa pààyàn lẹ̀kún kí ọmọ bá a sunkún. ọmọ pààyàn lẹ̀kún. ètò ìsúnlọ́tọ̀ rò pé ńlọpẹ́ yìí ó kéré sí ìdí mọ̀jọ wájú ọlọ́wọ́n ní jẹ́ ń pálẹ́ lẹ́yìn kó bá sún nílá ọlọ́njọ́ ọlọ́ndakọ̀ ọlọ́njọ́ ọlọ́ndakọ̀ mọ́dé sí alọ́nà òdì ní kẹsí rẹ náà bọ̀rọ̀ ọjọ́ ní ọmọ sọpá àmàrí mọ́sìkì mà àwọn ọ̀rọ̀ dìde bí wọ́n fẹ́ kí mo tó gbé bọ́ Gbẹ́sọ̀lá wa sọ mẹ́lì amúrí kánà ya túlùbùhú. Àti títorí ẹ̀ tí ó ẹ̀ gbáwẹ̀ àti wà kẹ́kẹ́ Lásọ̀lá wà lásọ̀ máa. Bí nǹkan ṣe bọ́ sí náà àríkò kí ló mọ́ ọba wẹ̀ mọ́ o. Lásọ̀lá wà lásọ̀ máa. Jẹ́ máa tẹ́ rẹ̀ kí ń sọ tiẹ̀, kí wọ́n bá ti lómi ayé rẹ̀, kọ́ọ̀pù ayé ni ó sì dùn sí ẹ̀rẹ̀ lùrù rẹ̀. Bó ti mọ ni ọmọ wàlúwàá ikọ̀ sẹ́ńtọ́lọ̀ ọba ọmọ palẹ́kún mọ́jẹ́ ní kankan ọ̀tọ̀ kò sẹ́ńtọ́ ọba palẹ́rìn ìkẹ́ rẹ̀ pọ̀ kọjá akẹ́yìn ọ̀wárọ̀ ìpín abó nìkan ni bí èèyàn bá dájọ́ kò tí ń ronú tí ń ronú ìrònú ìpọ̀ ọkà bu ẹ̀kọ́ ni ó ní kiri pa ẹlẹ́kún ó ní sẹ́ẹ̀rì pé tó ń ta ẹ wà sọ fún ọ pé wà láì kẹlu tó fi sọ. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ títí ẹ̀ta tí ọmọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ títí ẹ̀ta tí òtún lè sọ. ebi òtún wà lè sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ títí ẹ̀ta ọmọ o lè sọ́pọ̀ rẹ̀ díọ̀ sọ fún mẹ́rin hmm. títí ẹta tọ́mọ̀ tọ́rẹ̀ tí ó sọ fún tí ọ̀sẹ̀ tí ó gbọ́yé hmm. kò lẹ́nu tí ó fi sọ́gbẹ̀ ìgbà tí sọ́tọ̀ rẹ̀ dákì tààrà jọ ní ìdìkàbá ah, ọlọ́gbàrá iwájú orí báyìí hmm. kẹ́ẹ̀kẹ́ tí ìsì pé ojú fẹ́ wà bí ó dì ìrún ní ọwá rẹ̀ kò sí bẹ́ẹ̀ gbogbo ẹ̀ dàbí iwájú èyàn báyìí bí ìgbà tí yẹ pé orí lásán wọ́n lọ́ọ̀ gbogbo ẹ̀ ẹnu ti mẹ́mẹ́ ẹnu kò sí múnà ẹnu ti mẹ́mẹ́ ẹyọ wàlẹ́ ìfara kan ìfọwọ́ kan ògiri kàbá báyìí pé òun náà sáwọ́ ọlọ́run mọ́ wáwọ́ musa náà fẹ́rẹ́ ti mọ́bọ̀ ẹmọ́bọ̀ ẹmọ́bọ̀ ẹmọ́bọ̀ ẹmọ́ ọkùnrin àgbè fúrù rẹ̀ fẹ́ kí gbọ́nà. nílé ọlọ́run ah, ọba nígbà ọkàn káwọ́ ọtún wá dọ́lọ́ mọ́ èyàn yájú lẹ. bàbá àgbà mọ́tò lárọ́ bí hmm. ọlọ́run náà kó bá ní bàbá wọn. amina. wọn lọ ń jọ kan nínú ọkọ̀ ní ẹ bá rí arọ kan hmm. tí ń gbowó wọn wá ń ta bíi táyà hmm. wọn ń ta bíi táyà àwọn ń ta bíi táyà. Ah, lọ́kàlùkù wọn ń kanu rẹ̀ bàbá ní ah, ah, ọlọ́run sì nífẹ̀ẹ́ rẹ̀ kọ́sọ́ àmójútó tọ́lọ́run tó ọlọ́run ò bún un báyìí ọlọ́run ò bún un ọlọ́run ò bí o oṣù òṣèlú o. ẹ̀ ń tẹ́ ń yí gbìrìgbìrì àwọn èèyàn máa bá ẹni ọlọ́fàdánwò kan wọ́n máa wá gbìjà rẹ̀ pé ẹ̀dúró. àfa. ọmọ èèyàn kú ẹni pẹ́kẹ́ èsì ìsàlùwàlà. àlùwàlà bò. irú oṣù wo. sọ́lọ́ ní ẹ̀sán pọ́ ọmọ rẹ̀ náà ká ń pè tí ọ̀dáhùn. eléyìí èyí ṣe ń tẹ́ irú kírun. irú bó ṣe bá lọ́nà tó fẹ́ kírun fún lọ́kàn ládàáwò. lójú òkírun lọ́yọ̀ mẹ́rin lódì. kọ́lọ́ sọ́rọ̀ gbogbogbò tí ń ṣe ìkọ́ sọ́rọ̀. torí kí la ní kírun fún un. àti pé kò sí gbogbogbò jẹ́ mọ̀jẹ̀kọ́ tí ń ṣe mú yín kò sí ẹ̀gbọ́n sí lọ́dọ̀ tèmi. ọmọ rẹ̀ kú ọlọ́fẹ́ lọ jímà. àwọn èèyàn sọ àwọn èèyàn tó di ọ̀rọ̀. Ah, ah, ah. ọ̀kan náà wà fáwọn akíndélé parí ẹ̀. kọjá àwàdà. ìmáàmù mọ̀sídẹ́ mọ̀ pẹ̀ ìmáàmù mọ́sálásí méjì. kọ́lọ́mọdé ọ̀rọ̀ wọn dàrú láìláì. àwọn ń bọ̀ wọ́n fẹ́ wọkọ̀ ní tòsí Eh, muslimu adúró ní ọba yàrá méjì jẹ́ ń sọ̀rọ̀ nìkan pé ẹ̀ lórí búkú ọlọ́run ìkejì ní ẹ̀rọ ọjọ́ ara sọ ẹni òfò ní ẹgbẹ́ náà ní bí ṣe ń dọ̀rùn bá àdọ́rùn náà àti mọ̀fọ́ náà ní ìdábẹ̀rù lè fi ọ̀rá dàdọ́ wọn náà bàdọ́gbọ́n súnmọ́ bàbá wọn mẹ́sẹ̀ á gẹ̀ẹ́tì àwọn ẹ̀rọ ní àti ìdè fìlà báyà fáwọ owó gbèjà ọlọ́run ó lè súnmọ́ yìí ó ẹ̀ sí ìsúpa àwọn kò tí ń gbọ́ súnmọ́ yìí ń tọ́lọ́ ń bá fi wá jọba rẹ kọ́ wá sọ fún mi èmìrè gbọ́nogójì ọdún àti mẹ́ta ní Ghana hmm. ọ̀rẹ́ mọ́lò wọ̀lò ah, ah, onígbé mi díẹ̀ débi pé ìwọ̀ ní sùúrù díẹ̀ mo rí pé ogójì ọdún díẹ̀ yìí mo sọ pé ogójì ọdún tèmi pé òun mẹ́ta ìlú òdì òdó eré kí lajọ ní ó ní kí làwọn òní tán àdọ́kọ̀ nígbà aláwo ọlọ́run rẹ̀ wọ̀ ariwo ọdún sọ́lọ̀ gidi nu múnarọ̀ ìpọ̀ ó lébèjì ọba bá fẹ́ gbìjà rẹ̀ àbọ̀ ọlọ́run ọba fẹ́ gbìjà rẹ̀ ó lè tẹ̀jọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan máa ń wí náà hmm. tẹlòmíì gan tó jù bá ń lọ. bàbá wa kan àánà kan lọ bàbá wa kan sọ̀rọ̀ lọ́jọ́ kan wọ́n láwọn ń bá ọkọ àtìyàwó kan parí ìjà wọ́n pa yàrá ò sì bẹ̀rù ọlọ́run eré ọkùnrin ọ̀rọ̀ sọ pé bàbá ẹ fi mí lẹ́ o ọlọ́run bẹ́ ń sẹ́mọ̀ èmi bẹ́ ń bí màá bá pàdé àmà lọ wàlọ́ọ̀hìlà. ọkọ̀ àwọn èèyàn ah, àwọn èèyàn ti. ọba ah, rẹ̀ dàjà kò jẹ́ ọmọ. àwọn èèyàn dọ́lọ́mọ. jẹ́ ọmọ. àìdọ́lọ́mọ náà ni. jẹ́ ọmọ wa dúró tí wa mú wa dúró. àwọn gbogbo ẹ ẹ wá ní àmà mú mú àwọn ànàbí ó pé ṣé tí pé tí tó ni hmm. la fi ló ní ọmọ sunkún o. Hmm. àrò o. ìrun kó ní kó lò lọ o bọ́ ọba ń kírun kọ̀sọ́pọ̀ ọ̀rọ̀ lẹ o bọ́ ń kírun kọ̀sọ́pọ̀ ọkọ̀lé o bọ́ ń kírun kọ̀kọ́pọ̀ ọlọ́kọ̀ o kò bọ́ ń kírun bẹ́ẹ̀ ni àwọn ń kírun mo gbọ́ kò tíìbò ní ìwọlé mo á kírun mo gbọ́ kírun kan gbogbo eléyìí ọ̀kọ́ bá dẹ́dà òun ṣe bó ṣe wù lọ ní òfin ní ẹ máa bẹ lọ́n dáadáa torí ẹ bá ti gbẹ́nu ẹ̀ lọ fúnra ló ní ẹ pè mí ń dáyín lò ẹ bá ti gbẹ́nu ẹ̀ lọ ń tọ́ ọlọ́run ni wọ́n máa ti fọ́ ọ̀la lòun ń ṣe ọ̀la ní ń ṣe lọ́dọ̀ díẹ̀ ó dára ní. ẹ dákun bàbá béèyàn bá kọ́lé lónìí tí lè tóbi tó ju aṣọ rọ́ọ̀kì lọ ó sì níyàwó ó bímọ òun kàlùkù wá ṣe kùrù kẹrẹ gbogbo ọmọ náà òun kàlùkù ń kẹrù nígbà wọn bá lọbẹ ìyàwó bá lòun ọlọ. bàbá bóò ní sọ́dọ̀ ni wọ́n ti tó yọpọ̀ fine tó bá di ọ̀run ìjẹ́ nìkan ń bẹ tọ́lọ́run ọ̀wà tí làlíjẹ̀ náà tọ́lọ́run máa balójẹ́ pé ah, lápájọ́ òṣùwà bá ń wà lìjẹ̀ náà. bó ṣe dáa tó yìí.

èṣù ọlágbára kẹkẹ o àti tí ẹgbẹ́ tí àbẹ̀lẹ́gbà wí ni wọ́n ní àdì pẹ́rù ẹ̀ ní òfúyẹ́ èṣù jẹ́ẹ́jẹ́ lẹ́lẹ́kún sunkún láàárọ̀ èdè bẹ̀rẹ̀ ló bá bẹ̀rẹ̀ sí sọ́jẹ̀ ẹlẹ́kùn gan wò pé ẹlẹ́kùn ọ̀nùjú ẹ̀rẹ́ yọ bọ̀ bàtà lẹ̀ yọ ọ̀ ni pé é. ṣé ìgbà tá a nà ọba jẹ bá mọ́nu wọ́n ní àkùfọ́ gò ibi ó tìkára tìkára ń bọ̀dọ̀ rẹ́ bàbá mú kò ṣe kó gbàdúgbò kò ṣe é jẹ̀bi kò sẹ́lẹ̀ gírígbò. ní àfi bàtà ọwọ́ náà yóò gun bàtà yóò gun ọwọ́. Hmm. ọba dẹ́dà. òun lé oríta ní àpè. òun ló lòun dáyé bẹ́ẹ̀ ó ti bọnú ara wọn ẹ̀rín ẹ̀kún gíga lílọ ọlẹ̀ kúkú rírá ó rí sí ó ṣàṣì gbogbo ẹ̀ pẹ̀lú títóbi àtagbára rẹ̀ àfi ká sáà máa pè ká sì rọ̀ mọ́ àbáṣe kò sọ fún wa wípé ẹjẹ́ á lọ bẹ̀rù ọlọ́run ká sì lọ lọ́run ní ti tòótọ́ àdéhùn kan ò ní kẹ́ ẹnìkan kí wọ́n wá sọ pé hmm, àìmọ̀sí ọlọ́run lọ́fà mm, mm. mm. àní kílùkù fún àti fẹ́ máa rùmọ̀ nísìn àwọn tó dáa jù ọlọ́dọ̀ rẹ̀ àwọn ọlọ́fàdàwó kan jù tàtọ̀ sí tàn tí ọgbọ̀n náà bá yé o nítorí pé wọn èèmọ́ jọ́ọ̀jì ọlọ́run bí ẹ̀dà lẹ́yìn ṣàkàmí fi lè ṣe inú pa ọ̀rẹ́ ẹni kọ̀ọ̀kan pamẹ́lẹ́kún èmi náà gbọ̀dọ̀ palẹ́kún ọlọ́run náà rẹ̀ ti tòun oríṣiríṣi ni kọ́lọ́ àdánwò ti mẹ́lọ́dọ̀ rẹ̀ mọ́sà sọ wa mm-hmm. wọ́n dà ní kẹsí rẹ̀ mọ́ ní àwò àní mọ́ ní àbákí àní tí àwọn àdàbí lọ́lọ́lọ́ àní tí wúmọ́rú àní tí àwọn àgbà àfáà ní àní mọ́ ní àyè mọ́mọ́ amẹ́dù àní mọ́mọ́ tẹ́míyà ọlọ́run àwọn tá a tọ́ báyẹ̀ gan àní mọ́ bàbá báàzì àní mọ́ nù bàbá báàlì àní mọ́ nù bàbá òsèmí ọlọ́run dákun wá sí ajẹ́jẹ́ nínú bẹ́ẹ̀ náà ló sì tún àwọn kan òun sì wọ́n rẹ́jẹ́ rẹ́jẹ́ rẹ́jẹ́ rẹ́jẹ́

ní sì máa fàárẹ̀ sí ọ tí sì ń bẹ nú ẹ̀dà tọ́lọ ń bẹ àlólòsì tí ọ bàjẹ́ hmm. àwọn àtọ́lọ́ ọ̀dàrú ọlọ́run àmà lówó ẹnu bí sì ń bẹ tọ́lọ ń bẹ jí olówó ìní èsòfò ọlọ́run máa tó sí kí n tí mo pèsè ilẹ̀ fún lábìjẹ̀ náà kó o lè padà wá bá nírọ̀rùn ọlọ́njọ́ àwọn èyí tó o ṣe ń rọrùn ọbẹ̀ òun náà ni o máa ti ọ̀dọ́ wa wí kò sí bí a fẹ́ kí gbàjáde lé o bó o sì fún yàn náà gbogbo ẹ̀ bá a ṣe ń tọrọ ẹ̀ náà àdàwò náà tó náà ni ó ní wà ní bulukun bí ṣẹ́rì wà lọ́kọ́rì fitna àti dáadáa àtàìdá méjèèjì làdàwò fún yín hmm. ní nígbà míì àdàwò rẹ̀ gẹ́rẹ́ tó ju àìní lọ nítorí wípé kèjé yóò gbé jẹ́ mm-hmm. ìjẹkújẹ ní ọmọ ẹgbẹ́ lọ ìrìkúrì ní ọmọ wùyàn hmm. ìmùkúmu ní ọmọ gbogbo ọ̀ṣà wà jẹ́mọ́ra wọn àwọn tó ní náà àwọn náà ń kó ti àwọn náà o hmm. ìwà tó sọ kókó òní ẹni ọkọlé ń kó ti ẹ o wọn náà wọn àgbàlagbà wọn máa ń fi ń sọ ọ̀rọ̀ làákàyè kápárí ẹ̀sìn gbogbo àwọn ẹranko ní àparapọ̀ ní bá lọ bá alákan ó ní alákan ní ayé rẹ̀ sì ń ta lọ ó ṣe ẹ̀wọ́ bẹ̀ ó ní ayé tó o mo ń wà lively mo wà warm mo wà friendly náà ah, fara ẹ̀ balẹ̀ ṣé ọmọ pé jẹ ó ní ìyàwó ní tó wà ní mo ní wo dáadáa ó mo ní sọ olórí ah, alákan wà dúró ó ní òtí ẹ̀wà rí yìí rò <laughs> èrè lórí kí ó sà ń kó kálukú alákànrá ni hmm. ṣé èmi lẹ wá kúra yín wá bá nílé tẹ́ mọ̀ ẹ mọ̀ yọnu tí ẹ mọ̀ yọnu tí ẹ wà máa bàdójẹ́ lẹ́mìí tí mo ti bọ́lọ̀ mi dúró ó ní kí ló ń bọ́lọ̀ rẹ dúró ó ní ẹ dúró èmi náà bí nìkan gbogbo yín bẹ́ẹ̀ ṣe wà nǹkan kan bẹ díẹ̀ sí èmi tí ń ṣe gbogbo yín wọ́n ti ní olórí ìfọ̀hún nígbà tó wọn lórí pé <laughs> gbogbo yín lórí máa fọ́ ọkàn ìfúnpá wojú ara wọn pé ọ̀rẹ́ yóò gbà bí plus and minus ńlá yé tá ìkó mbẹ plus and minus ni plus ibẹ̀ ìdùnnú ọbẹ̀ minus ẹ̀ ìgbàlejò ẹ̀bẹ̀ bí ó ti máa wánu bí ó ti máa fúlọ̀ǹkẹ́ẹ̀tì ni. no no níbo níbo hmm. tí wọ́n bí president lónìí pé kí ló wù ọ́ yóò ní second term. bí wọ́n bí eh, ọmọ nàìjíríà kan náà tó náà ń bẹ ní amẹ́ríkà kí ló wù ọ́ lónìí pé kó wọ́n sá máa sọ kó lọ ní padà. bí wọ́n bí ẹjí bẹ́ẹ̀ lọ́sítù pé kí ló wù kó wò dé padà láàbíà bí ẹ bá bẹ̀ tí ń bẹ̀ ń ta kọ́kọ́ ọmọdé ọ̀tútù ó ń kálukú ẹ̀kí wa ni máa ń sáré lọ sọ́dọ̀ ẹ̀dá sí tí ní ipa sọ́dọ̀ ọ̀tá ni o ọba tó ní gbogbo nǹkan ọba nígbà wọlé dojú kọ o wọlé dojú kọ o mọ dá wà náà o wọlé dojú kọ o mọ dojú wa bolẹ o wọlé dojú kọ o mọ bínú sí àwọn ìwọlé dojú kọ a mọ fọ amálẹ o wọlé dàní kàṣẹ rẹ bí hakilá hawla wàlá kú wọta. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Hmm. bẹ̀bẹ̀ ẹjọ́ ká máa bá wa fún àwọn ajá náà sí wa yẹn ká máa bá wa fún wọn ní àyè orí á bẹ̀rẹ̀ sí prógámù yẹn á kó owó sí ló ti pọ̀ ọ̀ ìbéèrè àkọ́kọ́ oníbèrè mi dábàá bèrè pé ní kẹtì ni àwọn ṣùgbọ́n ní ìsìn ẹ̀sìn ti wá sí wọn tẹ́ fáwọn náà ti ń sínú wákàtí mára rìn táwọn náà ti ń dá sọ́rọ́ ẹ̀sìn ṣùgbọ́n yìí sí yẹn kò sí nígbà tí wọn ò fi yẹ rìn ìdí mọ́ ó wá jẹ́ nǹkan tán ní máa ń ba àwọn nínú jẹ́ pé kí ni àwọn ti ṣe mo pé bẹ́ẹ̀ ni sí. ó yé wa ó yé ìbéèrè yà. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ìbéèrè ẹlẹ́ẹ̀kejì. wọ́n ní sísá fún iwájú bá ti pé tá lọ́wọ́ pé ẹnìkan bá wá dá dúró sí ẹ̀yìn tiẹ̀ òun fẹ́ òun fẹ́ mú sáfù ẹlẹ́ẹ̀kejì láyẹn wọ́n ló mú òde nínú rárá làwọn fẹ́ káwọn sáfù bá àtàwọn lẹ́sìn. ṣé ọlọ́bàá náà yóò fẹ́lẹ̀ tẹ̀lé àkíyèsí àkọ́kọ́ wípé ẹgbẹ́ àbá ní pé kí máa fún àwọn ajá ní ààyè kí máa sọ tẹ bá máa gbèsè dáadáa pàápàá jù ọtí àbàbà bá wà rí ètò ètò wa wọ́n máa fún láàyè dáadáa ọmọ sì ṣe wọn nígbà míì sápé ẹ bá ń tẹ̀lé wa dáadáa lórí tiwọn yìí o wọ́n ọ̀tún àdúró máa ní pàwọn ajá ti fẹ́ sọ̀rọ̀ àwọn náà dàdúró lájẹ kí wọ́n sọ ìtẹnu wọn ẹni ètò ti ti ọ̀sẹ̀ pé ẹ gbádùn ẹ̀ pé ẹ wá fẹ́ kọ́ máa rí bẹ́ẹ̀ kó ṣe máa rí gẹ́lẹ́ òun náà torí pé kí sàbá máa ṣe fún àwọn àfáà yẹn ló jẹ́ kí ẹ túbàgò sí ọlọ́run aláàánú bá ṣe ẹ̀ṣẹ̀ àdúpẹ́ ìbéèrè àkọ́kọ́ tí wọ́n béèrè wọ́n ní ọmọ ìyá wa kan ọmọ lu etí tẹ́lẹ̀ wọ́n nígbà tó yá tí àgọ́ yẹn yẹ kò lu etí mọ́. lọ́kùnrin wọ́n lè tí òun ti wà dí ibi tó lù wọ́n kò tí gbà tí ò rí báyìí ní rẹ̀ mọ́ pàṣẹ pé á orí ti ṣìnà tẹ̀lé ọgbà ọlọ́run wọ́n ní kò tí gbà tí ò bá rí etí tí ò tí ì ti rì bájì. mo kí n tọ̀ nkú rere o ah. n tí ń ṣẹlẹ̀ lọ lọ́ báyìí ìní ń júwe pé ọlọ́run ti gba túbà o tí ọba ti ń di wípé inú èèyàn ò dùn sí pásítì tí ò da hmm. láàrin àtọ́lọ́hún apẹ́rùn wọn ò fi ọ̀ràn lọ́kàn balẹ̀ etí yẹn ó dì ní ibùdó láì rí wáyé kọ́ hàn èyí tí yìí wá aṣẹpẹrẹ ẹnìkan lọ́wọ́ bá mi lọ́dọ̀ kan ọ̀rọ̀ ìpọ̀ ọ̀rọ̀ ìpọ̀ máa bá sọ̀rọ̀ wá ah! àbá ohun tí o sì pagbẹ́rẹ́ tì náà nù ohun ti bá mi ṣe tí èyí sọ mí yóò kú mẹ́ bá yẹn yìí. ọkọjá agbára tèmi náà sáàtì àgbẹ̀gbẹ̀ èbó ti kírímù tẹ̀lé fi ń palà gẹ́rẹ́. ọlọ́jọ́ ọlọ́jọ́ ó ti gbọ́. ṣùgbọ́n ní ìbànújẹ́ ìfúnni ẹ̀bọ́n lọ́wọ́ ti tù ú bọ́tì ní ìjọba fi ṣe chéènì nǹkan pé kò sí àti ìdójúmọ́ ilé ìdìbò ní àná lọ́lọ́ lè mẹ́lẹ̀ ìgbó ṣùgbọ́n ọlọ́ọ̀gbàtà ah, ó bà rẹ̀ ní àá pẹ̀lú ògbọ́lẹ̀ ti yẹn ó jì Ibi láì, eh, ojú bí án lu mo ni ó di ohun eh? ni ó ní di ohun. <laughs> Àmín àmín. Yóò sì bàtọ́ bàtọ́ gbogbo ẹgbẹ́ tó ló padà bẹ́ẹ̀ náà, ọba dẹ́dọ̀ ọgbà. Gbogbo ẹgbẹ́ tó padà bẹ́ẹ̀ náà, ọba dẹ́dọ̀ ọgbà. Yọjọ́ yóò wà tún jẹ́ adá lọ́dọ̀ rẹ̀ ju ìgbà sáfẹ́sẹ̀ lọ. Ìbéèrè kejì, wọ́n ní sáfù wájú àti kọ́, wọ́n ṣe ẹnìkan lè dá dúró fún sáfù kejì ní sẹ́kọ̀ọ́lá yẹn, wọ́n ṣe ẹnìkan lè dá dúró fún rẹ̀. Wọ́n lọ́kàn wá ọjọ́ pa olùdádúró mọ́ ẹnìkan láti wájú wá sí ẹ̀yìn. Wọ́n ní kí ni àlàyé lóye lé. Ọ̀dà pípọ̀ téèyàn bá mọ̀ pẹ́ nìkan tó ń bẹ nílé àlùwàlá tàbí àwọn èèyàn bẹ tí wọ́n padà jọyìn kéèyàn dúró pẹ̀lú ògo lọ táwọn èèyàn fi jọyìn rẹ̀ ibi ńlá ìtara. ó sẹ́wọ́n ó oh six six three nine one three six seven asalaamualeykum amtila barakatu. asalaamualeykum amtila barakatu. waaleykum salaam amtila barakatu. àṣẹ abdulmọ́mí ọba ṣe ń pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó sáà bàbá ọmọ sáà jẹ́ àríwọ̀n pẹ́ o olóòlù rábíù olùwàyí dájẹ́ mi láti lọ ọjọ́ ẹjọ́ bí mo fẹ́ béèrè hmm. lórí pé òjò rọ̀ wọ́n sì sọ kọ́lọ́ fún wa ní ìrùn ká tún mọ́ gbígbà àti ìdá ìtọ́jú bá ń rọ̀ bẹ̀tẹ̀ arẹ́ nìkan tó pé olóhùn ò ní kí òun kí ìdá ìlú ò ní kí ìrùn àtìkù ọ̀yẹn torí kó tó ń rọ̀ hmm. ẹ lákòókí ní ìdájọ́ ti bẹ̀ lórí eléyìí ẹ̀kejì ìbéèrè tí mo fẹ́ béèrè òun ní ipa pé nígbà tásìkò rò tí ì tó tí àwa ń kírun àti pé tí mọ́gbù tó ní àgùntà lè pọ̀ sójú bọ́ọ̀lù tako tá a máa ń kí ni àbí kò ní ìwòlá ìdájọ́ láti lọ́jọ́ ànàkúnlá. ẹ ṣeun ìbéèrè oníbejì wọn náà ní tiwọn wọn ní ẹnìkan wà tó sọ pé ní ti tòun o tí òjò bá sọ àbójú òun rọ òun ò nílò láti kí ọmọ dìgbà tí sẹ́ẹ̀ papọ̀ pé ọkọ̀ òun òko. Hmm, hmm, ọlọ́kọ̀ òun òko ẹlẹ́ẹ̀kejì ìbéèrè kejì ọ̀rẹ́ tí wọ́n béèrè ẹ̀ẹ́dẹ́rẹ́tì kí àbọ̀wọ̀ adá ọmọ àwọn ti kéde nìṣẹ́. gbogbo ah, gbogbo tọ́rọ̀ bá ti ṣe ìdẹ̀kùn fún wa ẹni tí ọba ti gba ìdẹ̀kùn yẹn ànábì ní ohun tó ń wá bínú ọlọ́ni. ọlọ́run inú rẹ̀ máa ń dùn ṣe ń bá gba ìdẹ̀kùn rẹ̀ bí ṣe máa bínú sẹ́ni tí ń bá ń lọ rèé tẹnu àlá rẹ̀ mọ́lẹ̀ ṣé kó sọ tẹ́lẹ̀ pé kíyèsí kó ń dára fúyà ó sì sọ fún wa pé kìí sí pòun sí ìnira sínú ẹ̀sìn fún wa kìí sẹ́ni nìkan bẹ́ẹ̀ o ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí bá sẹ́ni àjò òun ìkírun méjì yóò ní kí ni iṣẹ́ eré mélòó kan là ń ṣe ń gbà wà lé ah. <laughs> tààtò dájò tààtò máa dẹ́kun mẹ́rin mẹ́rin mi ó pè kọ́dà mo lè sọ di mẹ́jọ mẹ́jọ àlàáfíà rẹ̀ ń bẹ egun rẹ̀ wà ọba dídẹ ọ̀sọ̀ bẹ́ẹ̀ fún wa bó tútù bá pọ̀ lóṣẹ̀ ẹ̀ẹ́kẹ́ ni àrífín ibú ta ni ó gbòmìnira náà gbàgbẹ́gbẹ́gbẹ́ bó ṣe búlọ̀ọ̀kù yá àdẹn tí wọ́n mọ̀ forógùn bá kí lọ́wọ́ rẹ̀ ní bàtúrùmù so wọ́n mọ́ jẹ́ alàlékún fi dín mi nàárọ̀ in tí ó mú ìnira bá yín ọlọ́run òfin inú ẹ̀sìn fún wa fún rọ̀bẹ adẹ́dà ló jẹ́ kánà bí òsè bẹ́ẹ̀ ti ṣàlàyé ẹ̀ fún wa wípé kó lè já sí ìrọ̀rùn fún wa ìrọ̀rùn yìí a mọ́ gbà á o ẹgbà rọ̀rọ̀ ọlọ́run. O oh seven O oh six six three nine one three six seven O oh seven O six six three nine. 1367 tàbí 08077626431 àwọn nọ́mbà tí ẹ pè sí wọn. Assalamu alaikum àti abakatu. Assalamu alaikum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Bismillah. Àwọn mi sọ̀lá. Àwa. Ẹ̀rọ pé tó. Ẹ̀sìn ọlọ́run ni. Mo kí àwọn àwọn ọmọ ẹgbẹ́ ẹ̀ka o ọlọ́ba ni kìí o. làákà yóò ní dàrú. àmì ọlọ́run jọ ọlọ́run dákun. ìjọ àti ọlọ́run ẹ̀ ní ọjọ́ ọlọ́run dákun. ojú sí ọyún ò ní kọ́ yín bẹ́ẹ̀. ọlọ́run jọ ọlọ́run dákun. ẹ ẹ kò rí ayọ̀. bí gbogbo ìgbà tí n bá ti pàdé yín bá ti sọ bí ìmúra máa fẹ́ wá àtúntò yín pé kò sí tẹ́ ẹ̀ bá farabalẹ̀ gbọ́ yín pé èwo pé ìkọ́sá ti mú kí ẹ̀ tó bá fẹ́ mú bẹ́ẹ̀ wà lápáàdì kan màá tó gbọ́ tí mo máa ń gbọ́ dìyìn bẹ́ẹ̀ náà ń jẹ ìgúnlẹ̀ ayé. orúkọ mi lè sọ yìí ó mú yẹ̀sì láti ayé tí òun ẹgbẹ́ dà síbà. àtàlà ìbéèrè ìdílé ìbéèrè tí ọkùnrin kan béèrè tán pa irun mọ́tì láti kí papọ̀. ǹjẹ́ àbúlé tá a fi lè mọ̀ pé àgbẹ̀lé kò yẹ. ẹ̀ló. àgbẹ̀lé wo la lè rí kí tàbí lè mọ̀ pa alẹ́ ẹ̀sẹ̀ tó bá sùn káàkiri pété bá ń rọ̀ káàkiri pété òtútù bá mú jù káàkiri láyé dáadé ẹ̀bí kékeré gan. wọ́n ní àpẹẹrẹ obìnrin lè rí sí àbí kí mọ́gìlá ti fẹ́ papọ̀. Hmm, òjò jẹ́ kan bójú ò bá ti dá gan ẹ̀rẹ̀ alẹ́ torí ẹ̀ ti já mú bójú ò bá ti dá kọ́ra kọ̀ mọ́ sí ẹ̀rẹ̀ tó pọ̀ ju bó ṣe yẹ lọ tí òtútù bẹ́ẹ̀ wà pẹ́rẹ́ kọ́lá kò ju ọ̀mọ́rọ̀ kó tutù ọ̀wà kọ̀pọ̀ tàbí káfẹ́bí ọmọ fẹ́ kọ́mọ̀sì fọkànbalẹ̀ pé èyàn lè fara èyàn lè mẹ́sàrá ìmọ̀ lè fara pa bí ṣe ń gbé àdògán ní ń gbé páànù gbogbo ní ṣúfẹ́ òkàlùkù kó kírun lé rẹ̀ ìrọ̀rùn ọlọ́run ní ìdí lọ́dọ̀ kò yé ṣe pé ń bẹ̀rẹ̀ bá para yín sí mi lọ́rùn ilẹ̀ wà wádìí jẹ̀ nínú kẹ́ẹ̀ni kẹ́ẹ̀ni wọ́n ṣe ajẹ́jẹ́ o. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Assalamu alaikum. Wa alaikum assalam warahmatullahi wabarakatuh. Wa alaikum assalam warahmatullahi wabarakatuh. Yes, sir. Àgbóyún. Mo kí àwọn àbá wa. Wọ́n náà bá ní kí. Ẹjọ́ ìbéèrè méjì kan ló máa ń tawọ́ tó tàwọ́ ìlú pẹ̀lú àwọn akọ́lẹ̀ náà wọ́n afá pé nàbí wa Muhammad sọlọ́lá àdìmọ̀sọ́lá ìlú pé àwọn àgbẹ̀bí wọ́n tẹ̀tún kọ́lẹ̀ náà afá kan pé àgbẹ̀bí ń sá àdìsàn pàtàkì ó ń padà bọ̀ wá. ó wá máa ń ṣe ọpọlọ ní bákan máa pé ẹ̀sìn ní àrẹ̀ tó pé ṣé kí àrẹ̀ tí òun sábà tẹ̀lé ṣé kí ìta ìta ní ọmọ àjẹ́ wọ́ọ̀dù àgbẹ̀bí kó lọ́rọ̀ rẹ̀ ìyẹn bẹ́ẹ̀. Hmm. ogbó ẹgbẹ́ tọkọ ẹ̀ bá kú àdúgbò gbọ́dọ̀ ní lórí ṣe ogbó. sàlámà ni kò sà. wà á lékún sara ohun tí dábà kàtó ní táwọn gbọ́ náà ni pé wọ́n ní ànábì isa wọ́n ní wọ́n padà bọ̀ wọ́n tó bá wá dé wọ́n tí wọ́n yọ ànábì kó wá ju ọkọ rẹ̀ ni wọ́n lákòókò náà wọ́n ní ìbéèrè kejì ó ní sí pẹ̀lú obìnrin tí ọkọ ẹ̀ kú wọ́n ṣe gbogbo obìnrin lórí ṣoko làbá wà tí ọlọ́ọ̀bà aláàfáà yìí lẹ̀ fún pé alhamdulillah anabi <clears throat> isa ń padà bọ̀ o ò ní wọ́n ń pè ní jísọ́ọ̀sì ń pè ní jésù anabi isa ń padà bọ̀ kò sí wàhálà láàrin mùsùlùmí àti àwọn kìrìsìtẹ́nì kí ni wàhálà ti mi láàrin wa anabi isa ẹ̀rọ ọ̀rìn lọ́dọ̀ ọ̀tí a èyí ọmọ ọlọ́ni kò mọ jálọ̀ anabi isa ń padà bọ̀ kí ni ń bọ̀ wá sí ọ̀tọ̀ ní tẹ́yìn gbà pé ń bọ̀ wá sí ọ̀tọ̀ ní táwọn à ń sọ pé ń bọ̀ wá sí tí ń tánàbí wa sọ fún wa pé ń bọ̀ wá sí òní wípé ọlọ́run fẹ́ wá lò láti wá pa olórí burúkú gbẹ̀yìn ìgbà torí pé agbára àwọn èèyàn ò lè ka òun lọ́lọ́run fagbára rẹ̀ ka so ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ní ọ̀mọ̀ tó ṣe tó ṣe débi pé owó ọ̀pọ̀ wọ́n máa fúnyàn lówó àwọn èèyàn nílé gbà mọ́ wọ́n máa fúnyàn jákè ẹnìkan kò nílé kó wọ́n gbà mọ́ kó tó di pé ọba dẹ́dọ̀ wà mú sọ́dọ̀ láfíà àgbà ọlọ́run wà ran afẹ́fẹ́ wá sáyé gbogbo ẹ̀ ń bá jẹ́ ni ọlọ́run wọ́n ó fi afẹ́fẹ́ mú afẹ́fẹ́ yẹn ọ lẹ̀ bí aṣọ àlárí yóò sì tutù mọ́yàn mú tó jẹ́ wípé òru rí ó dùn ó sọ̀rọ̀ máa lọ báwọn wọ́n máa gbọ́mì mi wọ́n gbọ́mì mi kò sí pé ẹnìkan wọ́n máa gbé láti sẹ́mà láti ilẹ̀ lọ sẹ́mà kò sí kò sí ntájọ́ iná kan iná wà pàgbọ́ ayé irọ́ o iná tí ó da àwọn èèyàn lọ síbi tọ́lọ̀ wọn ti kó wa jọ súríà tẹ́ ń pè ní síríà òní adúlù máa ṣàr ìbẹ̀rẹ̀ lọ́hùn ti kó gbó wa jọ ìbẹ̀rẹ̀ ló sì pàtó pé gbogbo omi ti ń bẹ láyé pátá yọ ọgbẹ tí ẹ mọ́

alimahadi olóòfẹ́ kírun fáwọn èèyàn lọ eh, yọ kẹsàrí bó ẹyìn ni pé ẹyìn ọ̀gá wa lọ́dọ̀ náà hmm. tí n bá kírun fún yóò di nǹkan mi n tí ẹran mi wá ṣe ọ̀tọ̀ ni ọmọlẹ́yìn ànábì ìgbẹ̀yìn ìgbà sí ni mí òun náà nàbí tó ti lọ́hùn wọn ò rán mi wá láti wá jáde bí tuntun tí bí mo dé ìmọ̀ wá fún ìmọ̀ wá rè padà ni tí mo fi kọ́ ṣé kò tí tún wá jẹ́ pòun ló tún gbẹ̀yìn nu. Allah akbar. Eh. Ààrẹ kò lọ. Alhamdulillah. Àkọ́dọ̀ bàdẹ́dà. Àkọ́dọ̀ bàdẹ́dà. Ó ń pẹ́rọ̀ bí iná. قسمة الجبار فينا أدوك ربينا قسمة الجبار فينا لنا لنا علم وللجهال مال لنا علم وللجهال مال sóbìnrin tí ó sopó tí ò ní sopó sọ́wà obìnrin tí ò ní sopó ọwà o gbogbo obìnrin téèyàn gbélé hmm. téèyàn ò ní yígi lórí ẹ̀ hmm. kò ní sopó o ọlọ́run sọ bẹ́ o ah. èsìbò alẹ́ẹ̀lì ọlọ́lẹ̀ ẹ̀wà kómìnà bí ti máa gbọ́rọ̀ kalẹ̀ báyìí bí ni máa bẹ́jú bọ́ bá bá sọ̀rọ̀ ló jẹ́ ẹ̀sìn labalábá tó fò mọ́ yẹn <laughs> ọ̀gá ló ọ̀bọ̀ ìyàjú òní lọ́bá sí ìyàwó kẹrin lọ́bá ní ọlọ́run pé kí òun sí ìyàwó kẹrin kò tiẹ̀ yóò náà bó ṣe dé ah, ah, ah. ìyàwó kẹrin kékeré torí ló mú kò yé òun kò á yé ọ. bákan náà obìnrin tí ọkọ rẹ̀ ó kú láàárọ̀ ló bá sì bímọ lọ́sàn mm. mm. kò kó mi sí ó sì mọ́ óbe tó travel mm. tọkọ rẹ̀ bá ṣaláìsì ń dé báyìí náà ìjọ tí ń déhun ìlú kóṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá tó travel tọkọ ti kú a sì ń sọ fún wa ìjọ tí wọ́n bá sin òkú kọ́ ni máa ń mú ká o hmm. ìjọ òkú bá kú ni ò torí àbùsì ni ó jẹ́ hmm. fúbìrì tí ẹni ó so pé ẹ̀yin lẹ́ máa ń tẹ́ ẹ̀rí tẹ̀ sí ìfìsìn ìyẹn yín. Hmm. òun ti ń ka opó lọ òun ti ń ka opó lọ ikú ló sì kan opó tí ó ṣe kìí ṣe sí ṣé àbá mi lọ. kìí ṣe ìjọ tó kù bá wọlé ìgbà tó kù bá ti kú ni. bẹ́ẹ̀ni ẹ wá sọ pé yóò sopó. yóò sopó. kírísítẹ́nì sọ̀fẹ́ mùsùlùmí. yóò sopó. ẹ̀kọ́ yóò sopó. yóò sopó ó be tó ti pé one and twenty years hmm. tọkọ̀rẹ́ sí àkú. àdúgbò ni ìyá. ẹyọ <laughs> yóò sòpó. yóò sòpó. ẹyọ. ọba kan. Hmm. Hmm. so èyí ò tún fẹ́ lè fẹ́ sákọ̀rọ̀ kan sí ìsọ̀n gbogbo bó ṣe lọ ní ìlọ́nù ọlọ́njọ́ jàrí sànú wa o wọ́n ti di adẹ̀rù lẹ́bàá yìí gbogbo ọ̀tí àti dọ́dọ̀ rẹ̀ bá ní kí wọn o tí wọ́n dọ́dọ̀ rẹ̀ pẹ̀lẹ́ sí ọ yọnu sí ọlọ́ndàkùn bá ní yọnu sí wọn yọnu sí àwọn àmì ọ ó rà ní kẹsì rẹ o mọ́jọ bí bó ṣe é sì ṣẹlẹ̀ lọ́wọ́ wa o. àmì o àmì o ọlọ́njọ́ ọlọ́njọ́ àndẹ́ o. ọlọ́ba aláàjọ kọ́dà kan wà tàbàbà akẹ́mi owó kò sí ìlú àmì